máàkù orí kẹtàlá. bí ó sì ti ń ti tẹ́ḿpìlì jáde ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí pé. olùkọ́ni wo irú òkúta àti irú ilé tí ó wà níhìn yìí. jésù sì dáhùn wí fún un pé. ìwọ rí ilé ńlá wọ̀nyí kì yóò sí òkúta kan tí a ó fi sílẹ̀ lórí èkejì tí a kì yóò wó lulẹ̀. bí ó sì ti jókòó lórí òkè olífì tí ó kọjú sí tẹ́ḿpìlì. Si pétérù àti Jacobu, àti johanu àti anderu bí í léèrè ní kọ̀kọ̀ wípé. sọ fún wa nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ kí ni yóò sì ṣe àmì nígbà tí gbogbo nǹkan wọ̀nyí yóò ṣẹ. jésù sì dá wọn lóhùn ó bẹ̀rẹ̀ sí í sọ fún wọn pé. ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ nítorí àwọn ènìyàn púpọ̀ yóò wá ní orúkọ mi wí èmi ni kristi wọn ó sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ nígbà tí ẹ̀yin bá sì ń gbúrò ogun àti ìdágìrì ogun kí ẹ̀yin kí ó má ṣe jáyà nítorí irú nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣe ṣùgbọ́n òpin náà kì í ṣe nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ọba sí ọba ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀ yóò sì wà àti nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú ṣùgbọ́n ẹ máa kíyèsára yín nítorí wọn ó sì fi yín lé àwọn ìgbìmọ̀ lọ́wọ́ a ó sì lù yín nínú sínágọ́gù a ó sì mú yín dúró níwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi fún ẹ̀rí sí wọn a kò lè ṣàìmákọ̀ọ́ wàásù ìyìnrere ní gbogbo orílẹ̀-èdè ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń fà yín lọ tí wọ́n bá sì ń fi yín lé wọn lọ́wọ́ ẹ má ṣe ṣàníyàn ṣáájú ohun tí ẹ ó sọ ṣùgbọ́n ohun tí a bá fi fún yín ní wákàtí náà òun ni kí ẹ̀yin kí ó wí nítorí kì í ṣe ẹ̀yin ní ń wí bí kò ṣe ẹ̀mí mímọ́ arákùnrin yóò sì fi arákùnrin fún pípa àti bàbá yóò fi ọmọ rẹ̀ hàn àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn wọn ó sì mú kí a pa wọn gbogbo ènìyàn ni yóò sì kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá rí ìríra ìsọdahoro nì tí ó dúró níbi tí kò tọ́ tí a ti ẹnu wòlíì Dáníẹ́lì sọ ẹnikẹ́ni tí ó bá kà á kí ó yé e nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Jùdíà sá lọ sí orí òkè kí ẹni tí ń bẹ lórí ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ lọ sínú ilé. Si bẹ́ẹ̀ ni kí ó má sì ṣe wọ inú rẹ̀ láti mú ohunkóhun jáde nínú ilé rẹ̀ àti kí ẹni tí ń bẹ ní oko kí ó má ṣe padà sẹ́yìn wá láti mú aṣọ rẹ̀ ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti fún àwọn tí ó ń fi ọmú fún ọmọ mu ní ọjọ́ wọn nì kí ẹ sì máa gbàdúrà kí sísá yín kí ó má ṣe bọ́ sí ìgbà òtútù nítorí ọjọ́ wọn nì yóò jẹ́ ọjọ́ ìpọ́njú irú èyí tí kò sí láti ìgbà ọjọ́ ìwà tí Ọlọ́run dá títí fi di àkókò yìí irú rẹ̀ kì yóò sì sí bí kò sì ṣe bí Olúwa ti ké ọjọ́ wọn nìkúrú kò sí ẹ̀dá tí ìbá lè là ṣùgbọ́n nítorí ti àwọn àyànfẹ́ tí ó ti yàn ó ti ké ọjọ́ wọn nìkúrú nítorí náà bí ẹnìkan bá wí fún yín pé Kristi ń bẹ níhìn yìí tàbí wò ó ó ń bẹ lọ́hùn ẹ má ṣe gbà á gbọ́ nítorí àwọn èké Kristi àti àwọn èké wòlíì yóò dìde wọn ó sì fi àmì àti ohun ìyanu hàn tó bẹ́ẹ̀ bí ó ṣeé ṣe wọn ìbá tan àwọn àyànfẹ́ pàápàá ṣùgbọ́n ẹ kíyèsára wò ó mo sọ ohun gbogbo fún yín tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ wọn nì lẹ́yìn ìpọ́njú náà oòrùn yóò ṣókùn òṣùpá kì yóò sì fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn àwọn ìràwọ̀ ojú ọ̀run yóò jà á sílẹ̀ àti agbára tí ń bẹ ní ọ̀run ni a ó sì mì tìtì nígbà náà ni wọn ó sì rí ọmọ ènìyàn tí yóò máa ti ojú ọ̀run bọ̀ tí òun ti agbára ńlá àti ògo nígbà náà ni yóò sì rán àwọn áńgẹ́lì rẹ̀ yóò sì kó gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé jọ láti ìkángun ayé títí dé ìkángun ọ̀run nísinsìnyí ẹ òwe lára igi ọ̀pọ̀tọ́ nígbà tí ẹ̀ka rẹ̀ bá yọ titun tí ó bá sì rú ewé ẹ̀yin mọ̀ pé ìgbà ẹ̀rùn súnmọ́ etílé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin nígbà tí ẹ̀yin bá rí nǹkan wọ̀nyí tí ń ṣẹ kí ẹ mọ̀ pé ó súnmọ́ etílé tán lẹ́yìn ilẹ̀kùn lóòótọ́ ni mo wí fún yín ìran yìí kì yóò ré kọjá títí a ó fi mú gbogbo nǹkan wọ̀nyí ṣẹ ọ̀run òun ayé yóò ré kọjá ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò ré kọjá ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà kò sí ẹnìkan tí ó mọ̀ ọ́ kò sí kì í tilẹ̀ ṣe àwọn áńgẹ́lì ọ̀run tàbí ọmọ bí kò ṣe bàbá mi nìkan ṣoṣo ẹ máa ṣọ́ra kí ẹ sì máa gbàdúrà nítorí ẹ̀yin kò mọ ìgbà tí àkókò náà yóò dé nítorí ọmọ ènìyàn dàbí ọkùnrin kan tí ó lọ sí àjò tí ó jìnnà réré ẹni tí ó fi ilé rẹ̀ sílẹ̀ tí ó sì fi àṣẹ fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ àti iṣẹ́ olúkúlùkù fún un tí ó sì fi àṣẹ fún olùṣọ́nà kí ó máa ṣọ́nà nítorí náà ẹ máa ṣọ́nà nítorí ẹ̀yin kò mọ ìgbà tí baálé ilé ń bọ̀ wá bí ní alẹ́ ni tàbí láàrin ọ̀gànjọ́ tàbí ní àkùkọ tàbí ní òwúrọ̀ pé nígbà tí ó bá dé ní òjijì kí ó má ṣe bá yín ní ojú oorun ohun tí mo wí fún yín mo wí fún gbogbo ènìyàn ẹ máa ṣọ́nà.